fit use and pray for us here. Yeah, owe owe owe mm. Chineke kere eluigwe n'ụwa ọ bụ gị egwuyara mkpụrụ mkpụrụ ọmawa abịara ụfọ ma rigide n'otu ma tagide n'otu ajịwa dị ha ngele ọgbagwụ ngene ọgbagwụ enụgwanye bụ na ihe ọma ikwekela ha oke nha ọjọọ yoviana ya ọgbaghara n'ime ajịwa kpaghata ajịwa ajịwa dị ha nya ndụ ogologo enibọdị tara onye ihe ọbụla n'ovu chineke bikoro mgbe mgbe ọbụla nke ọbụla na-ata ihe na ya azụ n'ọrọ chineke bikoro atamakala jiwa ajịwa ọ nọ na ya ihe ọma na ịhwa chineke nye nwanyị. dem our afọfọ all beautiful people should go again to the Tianuwapi in the Extra Talented Young Progressive Entrepreneur, the RAP Final Football, SBGC Street Boy Gone Classy, and I'm repping Namen TV. Well, if you check my swag today, it's different. I mean, different kind of vibes that I'm having here. I'm having the Ishiago, traditional regalia for the Igbo people, and I also have the beats, and I mean, everything is swag on swag on the traditional level. Well, today is another special day. What I'm having here is cola nuts. Cola nuts, yeah. Um, the Igbo people call it Oji, Oji Igbo. But uh, then the coconut, as Igbo people believe, is an ancient fruit. They believe, some of them believe that uh, is the first fruit planted on, on the earth by God. Well, uh, the Yoruba people of the West, of, of the Western Nigeria, uh, cultivates this fruit, while the Northern Hausas consumes it. But the Igbos in the eastern part of Nigeria has a, a total whole new meaning too. Oji, which is the kola nut. To the Igbo cosmology is about spirituality and is used for prayers. Well, I'll be going to the street to ask people what they know about this and if they can be able to pray with the with this Oji in their own local dialect or languages. All right, you will be joining me. Well, if you like what we're doing, you can give us like, comment, and share. And most importantly, you can give us stars in order to create more content that you are liking. And also follow us on YouTube, Namen TV. Thank you. Sitting my bag, what's your name? My name is Samson. Samson who? Samson Omejuru. Omejuru, where you from? Yeah, I'm from Ikwere. Where from Ikwere? I'm from Emoha local government. Emoha local government area of Ikwere, uh, uh, land. Ikwere land. Okay, of River State. Mm. Okay, uh, abeg, wetin be this? Obaji no, Cola. Uh-huh. You say Obaji, Cola. Okay, okay, okay. So what dey dey use and do for your place? nga just say wetin we dey use am do be say we dey use am in case of if dem come marry wife we dey tear am use am give elderly people that is uh, eh, can use am give uh, other people wey dey around to share am eat together. so okay una use am dey pray eh. yeah yeah. so for that your emoha eh, uh, igwere language uh, dialect yeah. yeah. wetin as in you fit use am pray for us yeah. iya owe owe owe. Mm, chineke kelele igwe n'ụwa ọ bụ gị gwara mkpụrụ mkpụrụ ọma wa abịara ụfọ ma rigide n'otu ma tagide n'otu ajịwa dị ha mgele ọgbagwụ nge bụ na ihe ọma ikwekela ha oke nha ọjọọ yoviana ya ọgbaghara n'ime ajịwa kpaghata ajịwa ajịwa dị ha nya ndụ ogologo enibọdị tara enu ha ọbụla ovugo n'ovu chineke bikoro mgbe ọbụla nke ọbụla na-ata ihe na ya azụ n'ọrọ chineke bikoro atamakala ajịwa ajịwa obikoro ọ na ya sị ihe ọma na ịhwa chineke nyenwe anyị dem our forefathers anụgoro ka anọ ka bụ ka anyị anyị ataka anọ anyị ataka erugwu anọ ka nrugwu anọ anyị enyiga anụ ya ya bụ ka anyị na-anụ ya den ka bụ ka erugwu anyị biko n'ụkpa anyị ata ha ọ bụrụ ihe eke ofu ya n'anyị mgbanwụrụ ndụ ọ bụrụ ihe eke inye enyi anyị ndụ ogologo chineke and eh, the gods of the land ndị aka enwe anyị eleke ike kechiri anyị n'oge mgbaka ma nọ n'oru kịta nwa bikoro ya na ajịwa atamakala bikuru ọnọ nnan na ẹwọn adi alinye wọn. E. Ise hey omo I don honestly don't blow my mind I mean the prayer the prayer eh as you don pray now you dey feel am you dey go you dey as in God dey God dey hear this one. You you dey see am kwa say dem dey the the gods of the land and the Chinekeke league n'eluigwe eh? dey hear am. Dey hear am. Dey hear am. Ah alright oh, Emoha eh? Yes. Emma, Emoha alright thank you so much baba thank you. So where you from? I'm from Akwa Ibom. Akwa Ibom. Ah, akwa ibom eh, you know what in this? is. Ah, i know what in be. wetin e be. Ah, akilu. Huh? Eh? akilu. This in akilu. akilu be this na. okay for your language what dey dey call am. Uh, this Iben. Yeah? Iben. Uh, wetin una dey use am do. the chopper, chop am sometimes uh, all these old people then they use am. do wetin. Uh, e get people where they use am some people they use am kwa they do tradition for people who want to use and do and use and do tradition. now they use am pray. we use some people they not be the tradition prayer. Yeah. So, so you know the tradition dey get some some kind prayer wey dem go pray uh, na be that prayer They use and do some people they chop and based on their own sickness some people they chop and use and drink kai kai that kind of thing. okay so now you now you go fit use you go fit pray with this thing with your language if i want to use and now if, unless i want to do tradition now i go fit use and do tradition. use and pray. How you sound? Uh, but with my language. Yeah, ờ, for your language. yeah, nah. Yeah. This thing now. Nah. Yeah. Ibon Odomi, Ibon Odomi, Igon Bom, Ibon. Igon Bom, Ibon, Ibon Odomi. Atem Jemi Jemi Tangeko. Ati Kamba Wemi Ndogo. Ngoma. Ah, Menisom. Ikan Mio, Nyene Mio Ngidi. Aina me, aina ginam na, isi yang ida ginam ida ngi e ida mi wani kong itu bi kong je mon si je mi wani kong awe je mi da ida ta ida na ngi je mi wani kong mi wani kong je wo mo mi te nyin mi te te nyin ida ngi e ida na ngam ko itu bi kong je mon si je mi tu bi kong mi wani kong me diong ken du fi si da gi nam iya e ngi ku ba kam mi ku ba kam mi ngi na ngam ko itu bi kong ina ngam ko mi wani kong eh ku ba kam mi Inam true. Now I say that. Ah, okay. Okay, don't finish now. I ah, don't finish. Uh, thank you. Eh? All right. So now your own way be that. And now my own way be that. Okay, don't pray now. Pray, yes. Uh. So, but now God you pray to share? I know, no be God. Who you pray to? You eh, know, say for the ground now, then get another God inside the God. Nah. Okay, no be God now get this prayer. No, no, no be God get this one. This one now Ugbene Ala now then get that. Who? This one now now Ugbene Ala now then get this Who? one. This one now Ugbene Ala now then get this. Eh. No, no, no, no, no, no, God, get this one. This <laughs> no, it's God. Amen. All right, thank you, thank you. Eh?